الله والصلاة والسلام على من لا نبي بعده kọfà Allah subhanahu wa ta'ala tí ó ṣe wá ní mùsùlùmí a sì tún tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam ètò yín ètò wa ìmọ̀nà alukur'an àti sunna ilé tí ó máa ń gun orí afẹ́fẹ́ àwọn olùmọ̀ wa Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àtolùdarí alimadina center tí ó wà ní pápá abẹ́dẹ ìlú ògbómọ̀ṣọ́ bí wọ́n tún ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú abẹ́ aláṣùwárà tààlà kí ó bá a lọ́rọ̀ ẹ̀mí àwọn olùmọ̀ lórí dáadáa bisimilah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. a ti ṣe àlàyé lánàá nípa bó ti ṣe jẹ́ pé ọ̀kan nínú tí máa sọ ní ìdẹni tó ṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó kéré òun náà ní ká fi nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ká máa fi búra nítorí pé kí ni wọ́n ń pè ní ìbúra ọ̀n bẹ́ẹ̀ fi ẹsẹ̀ ń sọrin lẹ̀ kó lè bá a mọ̀ pé ó ọ̀ wá nǹkan kan tó tóbi jù ẹni tó tóbi jù òun ló wàá fi kín ọ̀rọ̀ rẹ lẹ́yìn tónítọ̀hún ó fi gbọn gbogbo oyè méjì àbí tàbí ṣùgbọ́n tó lè fẹ́ bọ́ sínú ẹ̀mí rẹ̀ lórí ọ̀rọ̀ tó sọ dànù ta ló wàá tóbi jù lọ́dọ̀ ẹni tí ń búra àtẹni tá a búra fún Allahu Rabbul Alamin ni ọlọ́run ẹlẹ́dàá wa náà ló tóbi jù nítorí pé tí ìwọ bá fi ògún búra fẹ́ lómi ògún ọ̀dọ̀ tiẹ̀ ló ti tóbi kọjá mọ́ nǹkan kan lọ́dọ̀ ẹlòmíì tó bá fi Ṣàngó búra fẹ́ lómi ọ̀dọ̀ rẹ̀ ń Ṣàngó ti tóbi kò tóbi lọ́dọ̀ ẹlòmíì tó bá fọyà àbórí bàbá rẹ̀ àbórí ìyá rẹ̀ búra fẹ́lòmíì ọ̀dọ̀ tiẹ̀ ló ti tóbi kò jámọ́ kankan lọ́dọ̀ ẹlòmíì ṣùgbọ́n ta wá lẹni náà tó lè sọ pé tọlọ́wọ̀n jámọ́ kankan ta lẹni náà tó lè pé òun ọ̀fẹ́ fi tọlọ́wọ̀n sí kò sí ẹ̀dá náà ìdí nu tó fi jẹ́ pé ẹnikẹ́ni tó bá ti lè fi nǹkan míì tó sọ́lọ̀ ń búra ó ti ṣẹbọ sọ́lọ̀ ọlọ́run má sì wá lọ ṣẹbọ ó wá ṣẹlẹ̀ yìí pé nínú ìṣesí òní àti tójoojúmọ́ eléyìí tọ́mọ èèyàn ń bá yí àti látàrí ní tó ti fẹnu kásá nínú tí ń fetí gbọ́ nínú àwùjọ tí ń gbé nítorí pé ibi tí èèyàn bá ń gbé ó máa ń lapa lára èèyàn irú ọ̀rọ̀ àtèdè táwọn èèyàn bá ń pè láwùjọ àtàyíkẹ́ ó máa ń lapa lára èèyàn àti mọ̀ pé láwùjọ tiwa oríṣiríṣi ló wà ń bẹ́ẹ̀ ọ̀pọ̀ àìmọye oríṣiríṣi ìgbàgbọ́ ni kálukú ń gbé ká ẹlòmíì kọ̀mọ́ laida gbogbo ní tí ò da tí ò wúlò ni máa fi búra yóò fi ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó yẹ ká máa fi búra yóò fi sílẹ̀ kò ní fi búra tọ́ ẹ rí irú rẹ̀ náà ní tẹni tí ó fọlọ́n búra ó fọlọ́n búra bíi sọ pé ọlọ́run gbọ́ màá tó sọ pé ẹni tí wọ́n ń bá sọ̀rọ̀ kò tẹ̀ kọ́ pé ẹ mẹ́yẹ mẹ́yẹ mẹ́yẹ ọlọ́run gbọ́ lọ́wọ́ máa fọlọ́run búra lórí irọ́ bàbá ni ọ̀dà ògún gan ń gbọ́ ìyẹn ni pé ògún gan ìyẹn ògún gan ìyẹn ni pé ògún ògún tó tún tóbi òun náà ń gbọ́ a'udhu billahi minash shaitani rajim tí mùsùlùmí bá ti ṣubú sínú irú nǹkan báyìí nínú àwọn àbúra tá a ti fẹnu bú eléyìí tó ṣe yí pé ó túmọ̀ sí pàfin nǹkan míì sọ́lọ́ wọn bá búra ọ̀nà táwọn àfi tú bá dáa báwo láti ṣe túbà ẹnikẹ́ni tó bá ti ṣerú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n lò ti ṣẹbọ sọ́lọ̀ àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wàá sọ pé la ilaha illallah tó bá ti sọ pé la ilaha illallah ó ti padà sẹ́sìn islam nù eléyìí fún ìwọ tó ṣe ẹbọ tó kéré tó bá ti wí gbóná la ilaha ó ti padà sẹ́sìn islam ó wá nínú ẹgbàá wa eléyìí tí imaamu bukhari tó gbé jáde nínú tírà rẹ̀ olóńgbàtí محمد صلى الله عليه وسلم sallam من حلف فقال في حلفه fi halifihi فليقل لا إله إلا الله النبي صلى الله عليه وسلم يعني كان ní ẹnikẹ́ni tó bá búra tó wáá jẹ́ pé ntọ́ sọ nínú búra rẹ̀ ni pé òun fi láàtà búra òun tún fi òòṣà òòṣà òun fi búra alábìnrin kó nítọ̀wọ́n ya tètè sọ pé la ilaha tó bá ti sọ la ilaha yóò bọ pẹsẹ ẹ̀ṣẹ̀ tó dáhùn yóò bọ parí ẹyẹ má jẹ́ kí gbólóhùn yóò jìnnà sẹ́nu wa torí ahọ́n a máa yọ mùsùlùmí ni ọlódodo a sì mọ ọmọ kó fi nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ń búra ṣùgbọ́n látàrí ń tọ́ ń gbọ́ ẹnu rẹ̀ yọ ìwọ náà dání tó fi nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ ń búra kò sí méní kò sí méjì tètè sọ pé la ilaha illallah torí ẹ̀ kákíyèsí bá kódà gan ìbúra ká máa búra lé búra kò sínú tó da kò sínú tí islam tọkọ wa pé ká máa ṣe nítorí pé tí ìbúra bá ti pọ̀ kódà kó ṣe porúkọ ọlọ́run náà ló fi ń búra tí ìbúra bá ti pọ̀ kò sí tàbí ṣùgbọ́n ọlọ́run tó ń fi ń búra ò ní bàbàrà rẹ̀ mọ́ ò ní bàbàrà rẹ̀ mọ́ torí ẹ̀ wahfazu. aymanakum bẹ́ẹ̀ lọ́lọ́run sọ ó ní ẹ ṣọ́ àwọn àbúrò ayọ̀ ẹ máa ṣọ́ ara bú ẹ mẹ́jọ jẹ́ pé gbogbo wa wàláì wàláì wàláì wàláì torí wàláì wàláì yóò padà di pé ọ̀ọ́kọ́ lọ́n sí ma ẹni tó ń ṣiṣẹ́ wàláì wàláì wàláì náà fún tó ti pọ̀ jù náà ọmọ wò pé ẹ ń wọn mú rẹ àti rẹ gbogbo wa wàláì wàláì náà ni. sọ eléyìí yóò bíi pé olè ń jà wọ́n ládùúgbò àwọn ará àdúgbò àwọn abẹnugan abẹ wọ́n á lè fẹ́ wọ́n lè wọ́n lè máa fura sáwọn kan nínú àwọn ẹni jọ́njọ́ ń gbàdúgbò wípé ó lè jẹ́ pé àwọn ní pé olè wá jalè láwùjọ àdúgbò táwọn wà yìí wọ́n wàá fẹ́ kí làwọn lè ṣe táwọn fi lè fi ojú àwọn èèyàn táwọn ń fẹ̀sùn kàn yẹn àwọn èèyàn wọ́n á lè gbé ìbọn kalẹ̀ ikú kálukú ọmọ wa dá kọjá kó sì máa búra wípé òun òun kọ́nigi rúgúdú tí da tí ń da omi àlàáfíà àdúgbò tí ń dà láàmú níwọ̀n àrí tí gbogbo èèyàn tí wọ́n máa dá ìbọn kọjá tọ́ba tí wọ́n ń dábàá kọjá wọ́n máa ṣépè fúnra wọn ike tọ́ba jẹ́ pé òun bá mọ̀ sí báyìí báyìí ni kórí fò tó ń bá mọ̀ sí báyìí báyìí ni kórí fò tolórí tẹlẹ́mù ẹni tó wà ládùúgbò ni wọ́n kó jáde tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ìgbà tí wọ́n bá tó ṣe bẹ́ẹ̀ ni tó bá tó ṣe bẹ́ẹ̀ lọ́kàn wọn balẹ̀ sí i wípé léyìí kò sí nínú ẹni tí ọlọ́wọ́ nínú rẹ̀ tẹ́nìkan bá wá débẹ̀ tó wọn á sọ fún wọn pé à mùsùlùmí lèmi mùsùlùmí yìí ṣe gbogbo orú ìtẹ̀yìn ṣe yìí mùsùlùmí máa fọlọ́n búra ni lórí gbogbo nǹkan pátá porongolo tí wọ́n bá ń ṣe èméjì nípa rẹ̀ lórí ẹ̀ ọlọ́ọ̀ni ò fi búra kẹ́ ẹ lè máa pódodo ló ń sọ ẹ̀yin wá sọ pé ẹ̀yin ọ̀fẹ́ wà láì kankan ẹ̀ fẹ́ kọ́ fọlọ́n búra ìbọn náà sáà ni ọ̀dà kọjá à àjẹpẹ́ bá fò tẹ́ fò sókè tẹ́ ẹ mùsùlùmí ò bá dábàá kọjá o mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn dábàá kọjá àìbá yín dábàá kọjá kò túmọ̀ sí pé ó ti da furasí kẹjọ yé yín ẹgbẹ̀rún ẹni tó dábàá kọjá nítorí pé ń lọ dáràn àìmọye tẹ́ pé àìmọye ìpè tá ń gbéra wọn sẹ́ àìmọye ìpè tá ń gbéra wọn sẹ́ lójoojúmọ́ láì dábàá kọjá torí de eléyìí báyìí mùsùlùmí làwa kò jẹ́ kó yí ọ mùsùlùmí ò fi nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run ọba búra kí ló fẹ́ máa dábàá kọjá sí nígbà tí èsì pọ̀ wò tún lọ́n fẹ̀sùn kan ìyàwó rẹ̀ pé ń ṣàgbèrè ó wá jí ọmọ ọlọ́mọ kalẹ̀ lóru ó wá gbé ìbọn kalẹ̀ ìwọ gẹ́gẹ́ bí ọkọ irú ìbọn sakabula táwọn àwọn ọlọ́dẹ máa gbé káyìn ó wá ní kó da kọjá kọ́kọ́ da kọjá ní hòhò kọ́ máa ṣépè fúnra rẹ̀ wọ́n mùsùlùmí ló ń pera rẹ̀ ó dájú pọ̀ gbádùn ó pọ̀ gbádùn kí á nìtumọ̀ pé oní mùsùlùmí nìwọ ó tún wá gbé bẹ̀ tẹ́ tún rẹ́ lómi ó tún ló ń lọ hájì hájì kí ló ń wọ́n lọ ṣeré ní hajj nígbà tó ti jẹ́ pé ló do lọ́pọ̀lọpọ̀ wọn ọ̀dá nǹkan kan mọ̀ wọ́n kàn lọ sọ owó nù ó tún lọ wàhálà. mùsùlùmí Allah ni ọ máa fi bùrà. bẹ́ẹ̀ náà ní níbo wọ́n lè sọ pọ́jọ́ tà dáadáa àwọn ará ọjà wọ́n láwọn ti jáde sọ̀rọ̀ ara wọn níbo jáde lọ náà rí wọ́n wá sọ ti ń pé àwọn ẹni tí ò jẹ́ kẹ́ ẹ máa tà lọ́jà yìí inú ọjà náà ni wọ́n wà wọ́n wá ní ẹ̀yin náà lẹ́ẹ̀mọ bẹ́ẹ̀ sì fà wọ́n yọ nínú ọjà yìí tẹ́ bá ti rí wọn lékùn nínú ọjà ọjà ọ̀ máa tà àwọn náà lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n lè lọ gbé àwọn akínní kankalẹ̀ òun náà lè jẹ́ bàǹgbà mi kó ní kálukú ọmọ wa da kọjá mùsùlùmí nìwọ ọ gbọ́dọ̀ dábàá àwọn máa ń pé ẹjá sí ìtàbá ti ṣe àtọrọ àforíjìn à ọlọ́run lọ́mọ ẹni tí ó sẹ̀mí lẹ́yìn rẹ̀ bóyá bí tóun ti ń da kọjá ló ti wó ṣubú tí ẹ bá bọ̀ lórí pọ̀ sẹ́bọ sọ́lọ̀ ló kù káti ẹ̀ wá pọ̀ sẹ̀mí lẹ́yìn rẹ̀ sọ wá tọ́ kó o dẹjú sílẹ̀ kó o máa máa mà takotọ́ lọ kó o sì wá gùn lórí pé ọkàn mi balẹ̀ sí pọ́lọ́ wọn foríjì mi náà ni. ìwọ̀n yìí wọn ò jẹun pa ń bẹ̀ ń tá ń jẹun pa kì í ṣe pé wọ́n di ọ lókùn lọ́wọ́ wọ́n di ọ lókùn lẹ́sẹ̀ wọ́n wá gbé ọ wọ́n á gbé ọ wọ́n gbé ọ rí kọjá àbọ̀n rárá kìí ṣe pé àwọn ni wọ́n gbé ọ lẹ́yìn ìgbà tán di ọwọ́ rẹ̀ tán dẹsẹ̀ rẹ̀ ìwọ ló finú fẹ́ dọ̀ lọ ń dábàá kọjá nǹkan tí wọ́n máa jẹ̀yàn ń paṣe ńlọrọ ẹnu lẹ́yìn náà kí ló fẹ́ mú ọ máa sọ̀sọ́kùsọ̀ wọ́láhì tó bá ti wí ó ti tó lẹ́yìn wọn àgbà náà tó bá tiẹ̀ tún tẹ̀lé wọn lórí irú eléyìí ó ipò ti ṣàṣìṣe ilé aláwo lẹ lọ ìní wọn ti wá sọ fún yín ipe kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ lọ́wọ́ ìdí tẹ̀ fi máa tà lọ́jà àwọn ọ̀kan náà àwọn tó wà lọ́jà kí ni babaláwo ọba tún sọ kí ló purọ́ ọba tún wí so wọ́n wá fẹ́ da ọjà rú wọ́n fẹ́ sọ yín dọ̀tá ara yín ìwọ náà wàá gbọ́rọ̀ babaláwo wọn náà bá wọn gbà gbọ́ lòfin wa ń búra kọ́lẹ̀ tó bá tún fi wà láì búra ń bẹ ọ̀daràn nítorí pé òfin ọlọ́run sọ yìí pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ babaláwo gbọ́ ó sì lè ṣe bẹ́ẹ̀ àfi kó Muhammad sallallahu alayhi wa alihi wa sallam láwọn gáràjì gáràjì a lè rí ibòmíì láwọn àlú ibòmíì tẹ́ pé àwọn arin èyí tó ti dógùn àwọn arin tó ti jábọ́ lára tirẹ́là àwọn arin tó ṣe pé ti pẹ́pẹ́pẹ́ nílé mẹ́kò wọ́n lè kójọ sínú gáràjì wọ́n á máa kàpolé lórí pé laka nu àwọn ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́mọ́jẹ káwọn ráyìn rà iṣẹ́ ògùn làwọn ń ṣe má bàa dá o mùsùlùmí nìwọ iṣẹ́ ògùn báwo àbí iṣẹ́ dírẹ́fà torí di eléyìí mùsùlùmí ò gbọdọ̀ síra rẹ̀ lọ́nà lẹ́yìn ìgbà tọ́lọ́run ti fi ọmọ náà mùsùlùmí kò gbọdọ̀ fi nǹkan kan tó yàtọ̀ sọ́lọ́ wọn bá búra bóyá ẹni tó búra fún gbà bóyá kó gbà tí ẹ lọ bá kọ̀ọ̀kan wàláhì ó ti tó bíláhì ó ti tó mùsùlùmí làwa ìjẹ́ mùsùlùmí kò túmọ̀ sókọ lásán ìjẹ́ mùsùlùmí wọnú gbogbo òṣè ọwọ́ gbogbo inú wà wá àtẹ̀sìn tá à ń ṣe ọ̀rọ̀ agbọ́dọ̀ kàn jẹ́ mùsùlùmí ló kọ́ lásán kọ́ ẹ pé ìwà rẹ̀ ìwà rádaràda pálapàla kọ́ yàtọ̀ síta àwọn kèfèrí islam wa ló ń sìn gbàna wọn náà ń jẹlẹ́dẹ̀ wọn náà ń jajá ìwọ náà ò ń mutí ìwọ náà ò ń gbanú gbàkúgbà àwọn á mùsùlùmí ni islam náà gàdánà rí nínú ìṣẹbọ sọ́lọ̀ ní ìṣẹbọ tó kéré tí kìí ba sẹ́jẹ́ àmọ́ tó ṣe wípé téèyàn ọ̀bá tú bá ń bẹ̀ ó léwu òun náà ní gbólóhùn masha Allahu wa shi'ta tọ́lọ́run àtiwọ́ bá fẹ́ tọ́lọ́run àtiwọ́ bá fẹ́ ọ̀rọ̀ yóò kúkú bọ́ sí ha ó léwu o àgbọ̀dọ̀ máa sọ bẹ́ẹ̀ nítorí pé ní tẹ́ǹ fi ń ṣe tẹ́ǹ sọ pé tóun àtọ́lọ́run bá fẹ́ ẹ ti fi sẹ́gbẹ̀rẹ́ afọ́lọ́nù kí wàá là wá ní kí la já mọ́ kí la lè ṣe táàfin wa fi wá ṣe dọ́gba pẹ̀lú ọlọ torí rẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa sọ orú ọ̀rọ̀ bákan náà tó bá tiẹ̀ wá lọ jẹ́ pé èèyàn fẹ́ sọ ntọ́jọ́ bẹ́ẹ̀ ẹ sọ pé masha Allahu thumma shi't tọ́lọ̀ ń bá fẹ́ lẹ́yìn náà tí wọ́n náà bá fẹ́ lẹ́yìn náà tí wọ́n náà bá fẹ́ ẹ rí i pé àlàfo tọ́pọ̀ ti wà láàrin wọn. bẹ́ẹ̀ náà ni nínú àṣìṣe gbólóhùn tí a tún gbọ́dọ̀ jìnnà sí òun náà ni lọ́wọ́lá kẹ́lbù fúlàn tí ò bá sí ìtajà alágbájá àwọn olè wọn bá wọlé lóru àná tí ò bá sí ti bàbá sọ́jà ni ọmọ yìí ìbá ti ríṣẹ́ tí ò bá sí ti bàbá baálẹ̀ ni àǹfààní tìjọba mú wá yìí wọn ìbá ti mú wá ah, ah, ah, ẹ máa sọ pé lọ́wọ́lá Allah wahda tí ò bá sí tọlọ nìkan ẹ lè sọ pé tí ò bá sí tọlọ́hun lẹ́yìn náà ti lágbájá ẹ má gbé èèyàn tayọ ààyè rẹ̀ ẹ má fi tì sọ́dọ̀ èèyàn ní tí ò lè ṣe tí wàá máa gbé láńkẹ̀ tó náà mọ́ wá wúra rẹ̀ ipò ló ń tó báyìí ló ń jú báyìí tí wọ́n máa tanra rẹ̀ dànù tí ò bá sí tọlọ́ nìkan àbí kò sọ pé tí ò bá sí tọ́lọ́n lẹ́yìn náà tàjà ti ń gbó torí pọ́lọ́n lọ́la wà àìmọye ajá ti ń gbó káburú ṣẹlẹ̀ ẹgbẹ̀rún gbèje baálẹ̀ káǹfààní ọ̀wọ̀lù ọlọ́run ọba ní jẹ́ kó ṣeéṣe èèyàn kan ò sí tó lè jẹ́ ó ṣeéṣe àìmọye ẹni tó lè bá ní báyàn sọ̀rọ̀ káàfin irinṣẹ́ tó sì bá ní bá wọn sọ̀rọ̀ àwọn tó yẹ kó fò làá á kàn máa dìwọ́ ẹ̀rí ni so ọlọ́run ní pé kárí ṣe kárí ṣùgbọ́n léyìí ọlọ́run fi sóun sábàbí àwa gbọ́dọ̀ gbé sípò ẹni tó ṣe á fi sípò onísábàbí náà ni pé tí ọba àti ìtọ́lọ́run lẹ́yìn náà ti lágbájá tó kọ̀wé fún mi àmọ́ tá a bá ti ṣe èsì sọ tí ò bá sí ti lágbájá tá a gbẹ́nu lọ àti ṣẹbọ ẹbọ tó kéré eléyìí tó ṣe wípé téèyàn bá túbá ó lè bá tèèyàn jẹ́ ẹ̀ النبي لا تقولوا ما شاء الله وشاء فلان ولكن قولوا ما شاء الله ثم شاء فلان إما má sọ pé tí بافي àtọlọ́n bá fẹ́ tọ́lọ́n bá fẹ́ tí lágbájá náà bá fẹ́ ẹ má sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ṣe ni kí ẹ máa sọ pé tọ́lọ́n bá fẹ́ lẹ́yìn náà tí tàmẹ̀dò náà bá fẹ́ Al-Imam ń lọ gbé jáde ó sì jẹ́ ẹgbàá wa eléyìí tó ṣe wípé ó fẹsẹ̀ rinlẹ̀ nínú àwọn gbólóhùn ẹ rí i pé ìṣẹbọ sọ́lọ̀ lẹ́bọ tó kéré ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀hún ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu nínú àwọn gbólóhùn tó tún sọ ní dẹni tó ṣẹbọ yìí ó náà ní ká máa búgbà ká máa búgbà ẹ rí i pé pàápàá jùlọ nàìjíríà wa yìí olórí kan dé olórí kan lọ ni àwọn èèyàn mọ wá gbé olórí kọ̀ọ̀kan àtìgbà tiẹ̀ sórí àtẹ wọ́n mọ̀ wá wò síra wọn wọ́n mọ̀ pé ìgbà yìí ó tú àwọn lára o ìgbà yìí ọ̀dá o ìgbà eléyìí burú o ìgbà eléyìí ṣe kínní o kọ̀ wá ń sẹ́nìkan tó dé bẹ̀rì kígbà tiẹ̀ dà nígbà tó wà ń bẹ̀ ìgbà rí ọ̀dá yìí náà ní kálukú ọmọ pariwo. bọ́bá wa lọ tán o lè má ti pẹ́ kọjá pásọ tó sá lẹ́yìn ìgbà tó kú lọ́fíìsì kò ì tí ì gbẹ káàtó máa pé ah, ìgbà tẹ́lẹ̀ yìí ó sì tún á sàn jọ lẹ́yìn lọ. èyí tó túmọ̀ sí pé ó fẹ́ jọ bí ìgbà tí àná wa ó fẹ́ máa dáa jù ní kó lọ́n sànù wa bẹ́ẹ̀ sì ni ọ̀la ẹni ló kó máa dáa jù ní eléyìí tí ń túmọ̀ sí pò ní dáa ọ̀la náà tún á dáa jù lọ ṣùgbọ́n gbà tí àná èèyàn tó bá ti ń dáa jù ní ń túmọ̀ sí pé òní ń burú nù àná tiẹ̀ nípa gbogbo ìgbà ẹlòmíì lè sọ pé ìgbà yìí o ọlọ́wọ́ bá wa làánà rẹ o ìgbà abú nígbà yìí o ìgbà tó jẹ́ pé kò wúlò léléyìí o àbúrú gbọ́ olórí yìí tiẹ̀ ti pọ̀ jù ìgbò orí ibú lásìkò tiẹ̀ dájúdájú ká máa sọ bẹ́ẹ̀ ìṣẹ́bọ sọ́lọ̀ ni o ní ìṣẹ́bọ tó kéré nítorí pé. bẹ́ẹ̀ bá búgbà èébú yín wọ́n padà lọ sọ́dọ̀ ọlọ́run náà ni nítorí pé ta ló nígbà ọlọ́run ló nígbà òun ló dágbà òun ló mú káwọn ọmọ abẹ nínú gbà ẹni tọ́lọ́run ọ̀fẹ́ kó dìgbà yóò ti pa wọn ọlọ́run ló nígbà tàná òun náà ló ní tòní òun náà ló ní tọ́lá bàtà bàbá tí ń yanu ọba ọ̀tẹ̀ tọba bú baálẹ̀ ọkàbùkù báwo wà lẹni tó bú ọ lọ subahánàlá ọlọ́ni anabi sallallahu alayhi wa sallam ọlọ́lọ́ yẹn lè dá wa sọ yìí pé yasubbu bani adama ad-dahr wa ẹnẹ dẹhọr dahr biyadiya al-layl wan-nahar rawahu al-bukhari ọmọ èèyàn ó máa ń bú ìgbà èmi sì ní ìgbà. ọwọ́ mi lòru àtọ̀sán wà tó ń bá ń búgbà ọlọ́run tó dágbà ló ń bù ọjọ́ sọ ẹnu rẹ èyí tó ti wí ṣáájú tọrọ àforíjì níbẹ̀ kó gbìyànjú láti tún jìnnà sí mímọ sọ bẹ́ẹ̀ mà olórí ọba ṣe dáadáa olórí yẹn ni ò ṣe dáadáa kìí ṣe pé gbà tó ń wà nù rẹ̀ ni ọ̀dà kìí ṣe pé òru àtọ̀sán tọ́lọ̀ ń dá sínú ìgbà tiẹ̀ tí ń lò ńlọ burú èèyàn tí ń gbénu òru àtọ̀sán òun lè máa ṣe ní tí ò wúlò ṣùgbọ́n ká wá mú ìgbà ká máa bu ètò dájú ni pé ọba tó dágbà iná ẹ̀ lọ́rọ̀ ọwọ́ pàpàjá sí pàǹbù ọlọ́mọ lẹ́ni tí ọmọ fẹnu kọ nínú àwọn gbólóhùn tó tún sọ ní di ẹni tó ṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó kéré iná ni ká máa fi abudu abudu abudu sáwọn orúkọ tí èsì tọ́lọ̀ dáhùn sí máa pé anabi isa aleyhi salam wọ́n ń pè ní almasih ẹni alubarika kẹ́nìkan ọmọ wa jẹ́ abdulmasih ìṣẹ́bọ́sọ́lọ̀ ni ní ẹ̀bọ tó kéré pé ẹrú anabi isa ọmọ mariam bóòlù sì fẹ́ jẹ́rú rẹ̀ tó ń lọ dání àbí kéèyàn máa jẹ́ abdulrasul ẹrú ànábì tànábì dá a'udhu billah ṣé o fẹ́ fi àwọn eléyìí sẹgbẹ̀rẹ̀ afọlọ̀ ni àbí Abdul Hussein ilé ìtàwọn ṣíà máa ń jẹ́ Abdul Rasul lọ́dọ̀ àwọn tọ̀rí kọ̀ Abdul Nabi lọ́dọ̀ àwọn sufi àbí gbogbo orúkọ míì náà tí èsè tọ́lọ̀ ń táwọn apẹ̀rẹ̀ ẹni ní àbùdù àbùdù rẹ̀ ẹni bá ṣerú rẹ̀ ó náà ti sọ́lọ̀ ní ẹbọ tó kéré ẹbọ tó kéré a ní kì í bàṣẹ jẹ́ kì í yọni kúrò nínú Islam ṣùgbọ́n o ó máa ń sọ ní di ẹni tó ṣe pé tí ó bá fi lè túba lórí ẹ̀ṣẹ̀ yìí tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmà yóò wọná nígbà tó bá tó jìyà ẹbọ kékeré tó ṣe yìí tán ọlọ́run wàá fi ìmánì rẹ̀ yọ́pọ̀ nù náà ẹ̀rí pò náà burú jọjọ. bákan náà nínú àwọn àṣesí eléyìí tó sepò náà tó bọ́ sábẹ́ ẹ̀bọ eléyìí tó kéré yìí òun náà ni at-tatayyur ká máa gba àwọn nǹkan asán lásán ká máa gbàgbọ́ ká máa rò pa burú òsè wa látàrí nǹkan kan rí bí kéèyàn jáde ńlé kéèyàn fẹ́ mórí lé ibi tó lóun ń lọ kó wá jẹ́ pé ńgbà tó tajú sọ̀kan ẹyẹ lórí tó fò lọ níwájú òun ẹyẹ yìí wá ń fò gba apá ọ̀tún àbápọ̀ òsì rẹ̀ kó wá máa tara agbọn bíi tẹ́yẹ fògbà kó máa fi ṣe ìdájọ́ òde ọ̀dà àbí òní dà eléyìí ó nínú pípé yẹn ń ṣẹbọ sọlọ ní ẹbọ tó kéré bẹ́ẹ̀ làwọn lárúbáwá ṣe jẹ́ láyé jàhílíyà wípé tí wọ́n bá fẹ́ dáwọ́ lé nǹkan kan wọ́n lè ti lẹ́yẹ nulẹ̀ wọ́n wá jágbe mẹ́yẹ ń kó lè bá a fò tẹ́yẹ bá wá fò gbọ́wọ́ ọ̀tún wọn wọ́n ní máa bá a lọ yọ̀ dà àmọ́ tó bá fò gbà pósì wọn ni ọ́n má ṣe ọba ṣe kò ní í dà torí àwọn ṣe pé ní atapayọr ó ní í ṣe pẹ̀lú ẹyẹ. E so ó wá fẹ̀ ó gbòòrò ó fẹ̀ ó gbòòrò ó kárí nǹkan irú náà ni etí Yorùbá náà máa ń dá lásà pé àwọn gbọ́dọ̀ wẹ ọṣẹ láwọn ọjọ́ báyìí nítorí ẹni tó bá wẹ ọṣẹ láwọn ọjọ́ báyìí ní ń dànù àbí a báyìí torí ìjọ ti ebi máa pọ nàní àbí kó àgbàlagbà lọ́kọ́kọ́ wá ṣẹ̀ wá lọ́wọ́ ká wá sọ pé àwọn ò ní gbowó lọ́wọ́ ẹ̀ àfi kọ́kọ́kọ́ lọ́ọ́ wọ́ ọmọdé kékeré kan tí ó fún lówó òun tó ajọ ọmọdé ni ọ̀wá fún wa àbí ká jáde nínú ilé wa kó jẹ́ pé ní tá a bá pàdé lákọ̀ọ́kọ́ aṣọ pupa lọ́wọ́ àbàtún sá padà nínú ilé pé irú jíjáde wo ló ń jáde àbí kó tiẹ̀ jẹ́ pé wọ́n lọ àti kàǹkàǹ tíyàwó fi ń wẹ̀ ọkọ gbọ́dọ̀ fi wẹ̀ àbọ̀sẹ̀ tá à ń fi fa bọ́ àgbọ̀dọ̀ fi wẹ̀ àbí ká sọ yìí pé lápèjúwe o àwa ẹnikẹ́ni tó bá fi lè wá wa wá tọ́jú àná wa tó bá kú lé wa tó kú lé àwa àná rẹ̀ àgbọ̀dọ̀ gbókù rẹ̀ jáde gbẹnu lẹ̀kùn àfi ká gbé jáde gbójú fèrèsé torí kó má bàa dàkú fà àfi ká gbàgbọ́ pé gbogbo òkú tó bá kú tóńtóyún nínú tá bá lọ gbé e sin tóyúntóyún yẹn yóò dàkú fà àbí ká tún gbàgbọ́ wípé tí abuké bá fi lè kú tá a bá yọ ike ẹ̀yìn rẹ̀ tá a lọ gbé síbẹ̀ tá a gbé síbẹ̀ yóò dàkú fà gbogbo àwọn eléyìí gbàgbọ́ eléyìí tó takò ẹ̀sìn Islam ni ká máa gbọ́ wọn asán lásán gbọ́ òun ni eléyìí tó sọ ní dẹni tó ti ṣẹbọ sọ́lọ̀ ní ẹbọ tó kéré anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní at shirk ìmáa gbọ́ wọn asán lásán gbọ́ ìṣẹbọ sọ́lọ̀ ni alimami ahmed ló gbé jáde gbọ́ ọ̀nà kan tó gún régé nínú ẹgbàá wa mi anabi ni laysa minna man tatayyara aw tutayyira lahu aw takahhana aw tukuhhina lahu kò lè jọ́ka nínú wa o ẹnikẹ́ni tó bá gbóhùn asán lásán gbọ́ àbí wọ́n mú gbà gbọ́ abẹ́ni tó ṣàgbégbá àbí wọ́n bá ṣàgbégbá alimami at-Tabarani ló gbé jáde nínú al-Mu'jam al bisanadin sahih gba ọ̀nà kan tó gún régé eléyìí túmọ̀ sí pé lópin ìgbà tí èèyàn bá ti jẹ́ mùsùlùmí èèyàn gbọ́dọ̀ jìnnà sí gbogbo irú àwọn gbígbọ́ asán lásán ìgbọ́ gẹ́gẹ́ bí a gbọ́dọ̀ ṣèyàwó lóṣù sọ́fà nítorí tá a bá ṣe bẹ́ẹ̀ kò ní lóore nínú gbígbọ́ wọn asán lásán gbọ́nù àbí oṣù bàbàbà òun náà làwọn ti wà o nítorí pé oṣù bàbà àbá yìí máa báyà ń bàkúbá ní o bàbá kọ́lé àlékó lọ́lé lóṣù bàbà àbà bàbá ra mọ́tò àlè bẹ̀rẹ̀ sí ní gùn lóṣù bàbà àti ẹ̀ gbọ́dọ̀ ra lóṣù bàbà àbà torí kọ́ mọ́ba àjẹpẹ́ jẹ̀ ní òmù kò ní mepo lásán gbogbo eléyìí ń bẹ nínú pẹ̀ǹgbọ̀n asán lásán gbọ́. so bákan náà tí wọ́n bá sọ pé ọjọ́ báyìí nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣègbéyàwó ń bẹ̀ nítorí pé gbogbo ẹni tó bá ṣègbéyàwó nírú ọjọ́ bá wọn kò ní í já sí rere ẹnikẹ́ni tó bá fi lè gbarú rẹ̀ gbọ́ onítọ̀hún náà ti onítọ̀hún ó ti di ẹni tó gbọ́n asán lásán gbọ́ eléyìí tí sì máa padà túmọ̀ sí pé èèyàn ti ṣẹbọ sọ́lọ̀ ní ẹ̀bọ tó kéré bẹ́ẹ̀ náà ni wọ́n sọ fún ọ pé tó máa ń fara kó jàǹká wọ̀ àbójúlò ń fi ń kó jàǹká wọ̀ tó eléyìí ó léwu púpọ̀ ó léwu púpọ̀ wọn náà máa ń gbọ́n ká wọn máa ń sọ pé nbọ wà ní jàǹkáwé sí àwọn akóra rẹ sí wàhálà ó declare state of emergency nínú ilé dákun mọ́wọ́ kọ́ gbá gbogbo ilé rẹ járe wọn á kọ sí yọbọyọbọ jàǹkáwọ ọmọ á lé ọ káyé nítorí pé ò gbọ́ lọ́wọ́n bá gbọ́ bẹ́ẹ̀ náà ni a rí i pé gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ó wọ́pọ̀ púpọ̀ láwùjọ eléyìí tó ṣe pé àwọn èèyàn sì ń ṣubú sínú ẹ̀ tí ó sì yẹ kó máa wáyé bẹ́ẹ̀ pàápàá jùlọ ẹbí mùsùlùmí nìwọ. alhamdulilayi adakwe fún Allah subhanahu wa tí ó ṣe wá ní mùsùlùmí ọ̀rọ̀ oyebíye òun náà ni a ti gbọ́ látẹnu àwọn olùmọ̀wá yẹn ẹ jẹ́ kí èmi àti ẹ̀yin gbìyànjú láti mú àwọn kan yìí lò tábà oríire ní ayé àti ní àlùkẹ́yàmọ́ ní ọjọ́ tí gbogbo nǹkan tí a fi yangàn láyé owó ọmọ tí kò ní wúlò mọ́ àyàfẹ́ni tí ó bá pàdé Allah subhanahu wa ta'ala bi qalbi salim pẹ̀lú ọkàn tó bá mọ́ ọkàn tó mọ̀ òun náà lọ́kàn tí ò pẹ̀lú Allah. ká nípa tawhid ìmọ̀lọ́wọ́n ba lọ́kàn ṣoṣo ká fi kọ́ àwọn ọmọ wa ká fi kọ́ àwọn ará ilé wa kí èmi àtẹ̀yìn bá lè jẹ́ olóríire ní ayé àti ní àlùkìyámọ̀ tí ó bá tún di ní ọ̀la bákan náà àá tún tẹ̀síwájú níbi tí à ń bọ̀rọ̀ náà lọ nínú ètò yín ìlànà àlùkùránì àti súnà السلام عليكم ورحمة الله وبركاته